إن الحمد لله نحمده ونستعينه ونستغفره <clears throat> ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله <clears throat> وصحبه أجمعين معاشر المصلين السلام عليكم ورحمة الله وبركاته لوني أغني أجاء التفسير نبتي أتي ṣàlàyé níwọ̀nba ìtumọ̀ àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba jalla wa azza sóra tí a ń bá bọ̀ òun náà ni suratu al-Baqara atwalu suwari fil Qur'an sóra yìí òun náà ló gùn jù nínú al-Qur'an bìtàdé òun náà ní àyà one oh four one oh five orí bẹ̀ ni adé níbi ìjókòó wa tí ó ṣíwájú á tẹ̀síwájú pẹ̀lú yọ̀ǹda Allah jalla wa ala. أعوذ بالله من الشيطان الرجيم قل وواني ما ننسخ من آية أو ننسها نأتي بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير táyà méjèèjì yìí òun náà ni àgbálérò láti dára dúró lórí ẹ̀ láàárọ̀ yìí. Aya one oh six oh ọgọ́rùn-ún kan àti mẹ́fà àti méje. Aya yìí ní máa ń sá min ayatin aw nunsiha. نأتي بخير منها أو مثلها Olúwa ní àní pa àyà kan rẹ̀ ìpè ẹ má lò mọ́ ìdájọ́ ẹ̀ àwa náà la sọ kalẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n a tún yí i padà. Àyà níbí báyìí òun náà ni àyà tí ń sọ kalẹ̀. Egege nínú ọrọ olúwa jalla wa torí pé kẹ́límà aya oríṣi ọ̀nà méjì mẹ́ta ló lè túmọ̀ sí ìtumọ̀ òun náà ni ọ̀rọ̀ ọlọ́run ọba ti ń sọ̀kalẹ̀ ti máa lórí yóò níbi tó ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí aya tá ń ka ilẹ̀ àpè kan ní Aya ọgọ́rùn-ún kan àti mẹ́fà ọ̀kanlọ́gọ́rùn-ún kan àti méje ọ̀kanlọ́gọ́rùn-ún kan ìyẹn ni pé ègégé tó sì jẹ́ pé ìmọ̀ pé kan ní àyà yìí ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá ó fi bẹ́ẹ̀ ó sì sọ̀kalẹ̀ sànàbí sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ eléyìí náà máa ń pè ní al-ayat àwọn orí àyà kọ̀ọ̀kan sànàbí ó aleyhi salatu wa salam irú ẹ òun nìtúmọ̀ àyà yìí ọlọ́wọ́ ní àní sọ àyà ó ní mọ́nánsá àní pa àyà rẹ̀ àní pa àyà rẹ̀ nínú àwọn àyè míì olúwa ní àní sọ àyà kankalẹ̀ tá a bá sọ àyà kankalẹ̀ kálímà àyà ọ̀pọ̀lọpọ̀ nínú Al-Qur'an ìtumọ̀ sí ègégé ọ̀rọ̀ ọlọ́run wa ni àní pa ááyà rẹ̀ ọ̀nà ń ní ẹ̀fẹ̀lẹ̀ ilẹ̀ ẹgbàgbé ẹ̀ ló pé no eléyìí ó ti di ohun gbàgbé ẹ má ẹ má kà á mọ́ ẹ má lò ó mọ́ olùwà ni na'ti bi khayrin minha àfi ká mú omi tó lóore jù lọ wá àwọn omísíléhá àbẹ́yì tó ṣe déédéé ẹ̀ tolúwa bá sọ ayé àkàkalẹ̀ tuntun wa ní eléyìí òun ni kẹtún máa lò olúwa ní reason tá a fi ṣe bẹ́ẹ̀ inú kó jẹ́ pé èyí tá a ní ẹ̀ máa lò máa yẹn kò lóore tó èyí tá a ní ẹ̀ máa lò nísìn èyí tá a ní ẹ̀ máa kà olùwà ألم تعلم أن الله على كل شيء قدير qadir sọ ẹ wọ أرأي ní ẹ̀rí xitọ́bù yìí ọ̀rọ̀ yìí ọlọ́wọ́ bá ọ̀dájú ọkọ̀ anábì sallallahu alayhi wa sallam ìpè ṣé o mọ̀ pé ọlọ́wọ́ bá ó lágbára lórí gbogbo nǹkan ni tó túmọ̀ sí pé gbogbo àlùmọ̀ lolúwa ń bá wí ìbọ̀dọ̀ ọba ṣe eléyìí kí ni bẹ́ńbẹ́ ọba tó lágbára kó ní ọya ọ̀sọ̀ yìí kalẹ̀ nígbà kan ó sì ní kélé yìí ọ máa parẹ́ kó mi tún máa kó máa dípò rẹ̀. olúwa ni alam ta'lam mulku samawati wal ard wa ma lakum min dunillahi min olùwàtún ni síwọ̀ ọ̀mọ́ ní ipe gbogbo tí ń bẹ ní sánmà àti ilẹ̀ ṣùgbọ́wọ́ olúwa ló wà wa ma lakum min dunillah ẹ̀ ní ẹlòmíì tó yàtọ̀ sólúwa lẹ́ẹ̀lì múlọ́gà lẹ́lùfẹ̀yìntì wala nasir ẹ̀ sì ní ẹlòmíì tó lè ràn yín ṣe. àyà méjèèjì ó ní nǹkan tó ìsọ̀kalẹ̀ rẹ̀ ṣùgbọ́n kó tó dìgbà náà ó yẹ ká mọ̀ ní tí wọ́n ń pè ní anat gbogbo tó ní ṣe pẹ̀lú ìpáàyà kan rẹ fún kan ìpàdájọ́ àyà kan rẹ fún kan abala yìí abala kan tó tóbi ní lọ́dọ̀ àwọn olùmọ̀ ẹ̀sìn tipẹ́tipẹ́ kọ́dà látàrí àwọn sàábì ànábì ni ẹ̀rí ó wáyé ó sì rinlẹ̀ wípé Aliyu ibn Abi Talib radiyallahu ta'ala ani orí ẹnìkan tí ń dájọ́ ẹ̀sìn tí ń sọ̀rọ̀ ẹ̀sìn láì ọwọ́ àbí ó ní ìjọ mọ àwọn àyà tó jẹ́ annasikh aw annasikha wal mansukha ìjọ mọ àyà kan tó ṣe pé òun wá pàkàn rẹ àtẹ̀yí kan parẹ́ ẹnìyẹn ló wọ̀n mọ́ a lè ní tún dá sọ́rọ̀ torí pé ó kó bá nǹkan tó pọ̀ eléyìí ìtumọ̀ rẹ̀ ni wípé a gbogbo tó ní ṣe pẹ̀lú an-nasikh wal-mansukh aya tí wá abádìsí tí wá tí ó pa ìdájọ́ kan rẹ̀ tó ti síwájú agbami yìí agbami tó tóbi ni nínú ìmọ̀ ṣẹ̀ríà. fún délé yìí àwọn abala kan nínú abala ìmọ̀ ìtàn pè ní ulumul Qur'an bákan náà èyí tó fẹ́ gbèrú jù òun náà ní abala usulul fiqh mójútó tẹ̀bá bá fẹ́ mọ ìfọ́síwẹ́wẹ́ kí náà pè ní an-nasakh fi nususi alwahyayi kí ni jẹ́ pé káyà kan pa àyà kan rẹ̀ àwọn abala méjèèjì ìbẹ̀lẹ̀ yóò wá sí o nífọ̀síwẹ́wẹ́ nínú àwọn ìtumọ̀ tó kún fún kí náà ń pè ní anasco òun náà ní rọ́fúnrù hukmi shar'i. متقدم بخطاب شرعي أو بدليل شرعي متأخر عنه òun ni ká gbé ìdájọ́ kan kúrò ìdájọ́ ṣẹ̀ríà náà ni o olúwa náà ló sọ kalẹ̀ o káwa ni eléyìí ò sí lílò mọ́ àyà mi ti wá tó ti wá pa ìdájọ́ alákọ̀ọ́kọ́ rẹ̀ nínú àwọn mọ́jẹ̀mú rẹ̀ òun náà ni pé èyí tó jẹ́ anasikh èyí tí ó pa ẹlẹ́ẹ̀kejì rẹ tí ó pa lákọ̀ọ́kọ́ rẹ ọ wá lẹ́yìn òun ni ó kalẹ̀ láà ṣe wá rí abala yìí tolúwa ni na'ti bi khayrin minha bá ṣe á mú mi wá tí ó lóore jù bẹ́ẹ̀ lọ tó ṣe déédéé àwọn ni àti. àwọn níta lè ṣàǹfààní ó ṣe ṣe kẹ́lómi máa rò ó pé kí ló dé gan tí anásà tó fi ṣẹlẹ̀ àfi kó wá sí làákàyè lóòótọ́ a rí nínú àwọn ọ̀tá ọlọ́run tí wọ́n ní kò sí ti ń jẹ́ ti ń jẹ́ násàkó àwọn tó kọ́kọ́ ṣe léyìí òun náà làwọn Yẹhudi wọ́n ní kò sínsín jẹ́ nẹ́sùkù nínú ọ̀rọ̀ ọlọ́run ìyẹn ni pé kí àyà kan wà abrogated ọ̀rọ̀ ọlọ́run ọba kan kọ́ kan wá kọ́ wá pa kan rẹ̀ wọ́n ní torí pé ó túmọ̀ sí pé ẹni tí máa ń ṣẹlẹ̀ sí òun rẹ̀ tó ṣe mistake yà èyí wọ́n kọ́ sọ̀kalẹ̀ yìí ó mìíràn pé nǹkan kan ẹ má lóyún mọ́ wọ́n ń pè ní alibada ẹni tí ń pé kọ̀ hàn sí tẹ́lẹ̀ pé èyí tó kọ́kọ́ ṣe òun kọ́ ló dáa jù wọ́n ṣe wá ní ìṣẹ̀dí eléyìí ẹsẹ̀ kan ló léyìí ẹ wo ìròrí burúkú Yẹhudi nínú àwọn tí àyà yìí bá tó bá dé gẹ́gẹ́ bí nǹkan pàkíyèsí lẹ́ẹ̀kan tolúwa ní alam ta'lam anna Allaha ala kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ olúwa ní sẹ́ẹ̀mọ̀ pé ọlọ́run bá ó lágbára lórí gbogbo nǹkan yìí sẹ́ẹ̀mọ̀ pé gbogbo tó jẹ́ kápá sánmà àtìlẹ̀ tọ́lọ́run ọba ni torí pé nǹkan yìí ó ní ṣe pẹ̀lú kápá olúwa subhanahu wa ta'ala yàtọ̀ sáwọn Yahudi àwọn kan náà wọ́n ti tún jìn sọ́fìn kọ́dà nínú àwọn tí wọ́n ń pera wọn ní mùsùlùmí náà tán pẹ̀lú àwọn ní mùsùlùmí níbi tí òrùjú tó ti ṣẹlẹ̀ lábẹ́ ilé yìí òun náà ní kó máa sọ pé kí ló dé tí kan kọ́kọ́ sọ tó wá jẹ́ pé mi ṣé ọyẹ́bọ́ lọ́wọ́n ọba ọba tó mọ gbogbo nǹkan ní ṣùgbọ́n eléyìí nínú àwọn ẹ̀kọ́ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun náà ní oore tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ní láti bi khairin minha á mú oore mi wá torí pé nínú àwọn ẹ̀kọ́ tí ń bẹ nírú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí mura'ati masalihin nas min dhalika mura'atu masalihin láti wo bóò ní tó báwọn èèyàn mú lásìkò kan nínú tó bá ilé ìdè òun náà ni ẹwà àyà ọtí ọtí mímu ó gbajúmọ̀ púpọ̀ láàrin àwọn sàádé gidigidi gan débi pé tó bá ṣe páyà lọ sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ni pé ẹ má mu tí mẹ ẹlòmí olóhùn fi ìsìlámù lẹ à òun ò lè rọtí ìfilẹ o ó òun mà sí ìsìlámù pẹ̀lẹ́pẹ̀lẹ́ káwọn má mu tí má bá o ṣùgbọ́n àyà yẹn sọ̀kalẹ̀ ìtàdáròjì ọlọ́run ní tẹ́ bá ti fẹ́ mutí ẹ má sùn máa wọn. àyà tó kọ́kọ́ sọ ọlọ́run bá ní wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ nípa ọtí àti tẹ́tẹ́ kólfìhìmá ìfúnkadìrún wọ́n máa náà fi ọ̀lẹ́ náà jẹ́ ká máa wípé ẹ̀ṣẹ̀ ńláńlá bẹ́ẹ̀ o àwọn èèyàn bó tẹ̀lé pé wọ́n láǹfààní ń bẹ̀ àwọn èèyàn láǹfààní ń bẹ̀ nígbà náà àwọn kan ò rọ́tì ìfilẹ̀ pé àǹfààní bẹ̀ náà làwọn ń ṣe àwọn kan sì ti rọ́jú àwọn ti filẹ̀ ìgbà tó di pé ṣẹlẹ̀ kan tún ṣẹlẹ̀ àyà kan tún sọ ìpè la taqrabu salata wa antum sukara ẹ má súnmọ́ tí mímu mọ́ nígbà tí ẹ bá tún ń ríra ẹ má súnmọ́ àrùn ẹ má súnmọ́ àrùn lásìkò tí à ń hún ríra àwọn kan tún rí i fílẹ̀ kó tó di pé àyà kan wá dé fáínálì tó ń wá kọ̀ndẹ́m wípé ọtí mímu tẹ́tẹ́ àti gbogbo ntọ́jọ́ bẹ́ẹ̀ ẹ jìnnà sí yányá tẹ̀lé jèrè níwájú ọlọ́run ìgbà wọn ló kálukú tó wà pé ah, ó tó gẹ́ báyìí ó túmọ̀ sí pé báyà yẹn ṣe ń sọ. So lẹ́yọ̀lẹ́yọ̀ olúwa ń kú wò pé ń kọ̀ǹsídà ní tí ó jẹ́ kí nǹkan yẹn rọrùn fún àwọn tí a yà ń sọ̀kalẹ̀ sí gbà náà bí ká ti lọ òun náà ní ìbẹ nínú ẹ̀ rízìn tí àyà kan fi kọ́kọ́ wá ná àṣẹ kan kọ́kọ́ wá lẹ́yìn náà ọlọ́run ọbọ tún parẹ́ nínú ẹ̀ òun náà ní kọlọ́run ọba fi ṣe àdánwò fọmìlìyàn àti ẹ̀fẹ́ mà àwọn wo ló ṣe tán ẹ wò bá táwọn èèyàn ń dájú kọ Kudus Baitul Maqdis ibẹ̀ ní gbogbo àlùmọ́ ànábì láyé ànábì tẹ́lẹ̀ ni wọ́n dájú kọ Kudus ni kótó ìpọ́lọ́wọ́n bá ní qad nara taqalluba wajhika fi sama. فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام لواني لا تسمي أويا أما تجوكو بأوما أتما تجوكو كعبة أتواجه و pàápàá jùlọ bíyàn bá fẹ́ kí ọ̀ràn yẹn kò gbọ́dọ̀ wá ní kàábà ni ọ̀dájú kọ tó níbi tí wọ́n ń dájú kọ tẹ́lẹ̀ ńkọ́ níjọ́ tí wọ́n sì ń dájú kọ Baitul Maqdis òun lẹ̀sìn òun sì ní tọ́lọ́wọ̀n ọ̀bọ tẹ̀wọ́ gbà nígbà náà àmọ́gbà táṣẹ mi ti dé pé ẹ máa ń lò yíyún mọ́ eléyìí ni kí ẹ tún lò ó ti di èyí tó káyìn òun òun lẹ̀sìn nígbà náà nínú ẹ̀ lélẹ́yìí ẹlòmíì nǹkan mi ò lè lára ẹ̀ pé a ṣùgbọ́n tí yẹn bá jẹ́ ni ọlọ́run tó sì jẹ́ olùpayà ẹ̀ tó dá ọlọ́run ọba mọ̀ tí ẹ̀sìn yé yóò mọ̀ pé ọba tó sọ eléyìí ló tún ní ló tún sọ eléyìí kalẹ̀ nígbà míì èèyàn ó sì lè má yé èèyàn pé èwo ló wá bẹ́tà èwo ni ò bẹ́tà ṣùgbọ́n olúwa ni láti lè khayri minha aw mithliha nínú kó jẹ́ pé èyí tá a ní ká ẹ padà máa lò yóò ṣe déédéé àbí kó jẹ́ pé òun ni ó lóore jù lọ. ọwọ́ pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn àwọn reason reason tó ṣe pé èyí tó lè yí ọmọ ènìyàn bẹ́ẹ̀ èyí tó lè yí ọmọ ènìyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ẹ̀yàn kan gbà wípé n ti ń jẹ́ ìpa nǹkan rẹ pé eléyìí ẹ má lò mọ́ ẹ má lò dájú ẹ̀ ẹ má kà á láàrin yìí náà pàkíyèsí n ti ń jẹ́ kéèyàn káyà mi ò sọ̀kalẹ̀ àbí ká pàdájọ́ kan rẹ kéèyàn tún parẹ́ ó kún sọ́nà mẹ́ta ìpín alákọ̀ọ́kọ́ òun ni kọjá wípé pé yẹn èèyàn ní kà á mọ̀ ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ yóò sì ṣẹ́kù gangan èèyàn ní kà á mọ̀ kò ní sínú ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ yóò ṣe kí ni o. yóò ṣẹ́kù irú eléyìí òun ni èyí tí Umar àti Ubayy ibn Ka'b wọ́n ní nínú àyà tó wà tẹ́lẹ̀ tí wọ́n sì parẹ́ kò sí kíkà mọ́ nínú alukur'an amádájọ́ ẹ̀ ó ṣẹ́kù òun náà ni ash-shaykhu wash-shaykha idha zanaya farjumuhuma albatta ẹni tó bá ti di adélébọ̀ lọ́kùnrin àti lóbìnrin ẹ máa ṣe zina ẹlẹ́ wọn ló pa nígbà tí ẹ̀rí bá wà established àtàwọn májẹ̀mú rẹ̀ tó bá pé kọ́dà Umar ó lẹ́rù ń bà mí ọlọ́mọdé àlùmọ̀ ẹ̀yọ́ lórí àyà yìí ó nítorí pé àyà ni àwọn ń ka tẹ́lẹ̀ ṣùgbọ́n àyà kan ó ti wọ́n ti ní ànábìsí ní apá rẹ̀ àmọ́dájọ́ rẹ̀ sẹ́kù ẹ wá lọ mọ̀ o láyé ànábì rọjàmná ànábì rọjàmá nàbí yìí sallallahu alayhi wa sallam wà rọjàmná àwọn náà àti alẹ́ àwọn tó ṣe zìnnà ládélébọ̀ alẹ́ wọn ló kó àwọn lẹ́yìn ànábì àti bẹ́ẹ̀ ó ṣeé ṣe káwọn kan sẹ́rí dé ọpọlọ wọn jáàmù wọn máa ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ bàbá ríkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹwùjọ tí Umaru ti sọ̀rọ̀ yìí ibi tá a ti lọ ìran kan lélẹ́yìí nínú àwọn ìran mẹ́ta nínú tó ní ṣe pẹ̀lú ká má rí nǹkan yẹn má ní kíkà tí ìdájọ́ rẹ̀ sì ṣẹ́kù ẹlẹ́ẹ̀kejì òun ló ṣe sọ pé nǹkan yẹn máa bẹ́ńbẹ́ ní kíkà ṣùgbọ́n ànílò dájọ́ ẹ̀ mọ́ yóò wà nínú alukur'ani báyìí ṣùgbọ́n dájọ́ rẹ̀ kò ní ànílò mọ́ òun ni àyà tó ní ṣe pẹ̀lú ẹni tí ọkọ rẹ̀ bá ṣaláìsí ọlọ́run bá ní àwọn tí walladhina yatawaffawna minkum wa yadharuna azwaja mata wasiyatan li azwajihim mata'an ila al-hawli ghayra ikhraj àwọn tó bá fi tó bá ṣaláìsí nínú yín ẹ wá fìyàwó kalẹ̀ ọdún kan gbáko ni kí wọ́n lò tí wọ́n gbọ́dọ̀ jáde ṣùgbọ́n yàtàn òun ti kọ́kọ́ òun náà ti tún wá sọ tọ́lọ́ wọn bá ní walladhina yatawaffawna minkum yadharuna azwajan yatarabbasna bi anfusihinna arba'ata ashhurin wa 'ashra ìpè tí wọ́n bá fi tíwèlé ìbáṣẹlẹ̀ tẹ́ bá ṣaláìsí tẹ bá tẹkọ àwọn ìyàwó yín lẹ́yìn oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá náà ni àyà eléyìí ọwa ìdájọ́ rẹ̀ ọwa pa ìdájọ́ alákọ̀ọ́kọ́ yìí rẹ̀ ṣùgbọ́n ìdájọ́ ni ò sí mọ́ àti nǹka àyà yìí nínú Al-Qur'an èyí tó jẹrán ẹlẹ́ẹ̀kẹta òun náà ni èyí tó ṣe pé àtìdájọ́ ẹ̀ àti kíkà ẹ̀ kò sí nínú Al-Qur'an nìmọ̀ òun náà ní etí ìyàwó Aisha ní kana mimma unzil fil Qur'an nínú kan tó sọ̀kalẹ̀ nínú alukur'ani tẹ́lẹ̀ òun náà ní pé ashru radaat ma'lumat yuharrimna oníwà nínú alukur'ani àwọn máa ń kà tẹ́lẹ̀ kó tó di pé ọ̀parẹ́ nínú ẹ̀ kíkà rẹ̀ àtidájọ́ ẹ̀ wípé nítorí lè sọ nǹkan dè wọ̀ láàrin wípé ọmọ yìí èèyàn ti fún lọ́yàn ọmọ yìí tí èèyàn bá fún lọ́yàn ní ntọ́fà ọ̀yàn ẹ̀mẹ́wàá òun ló tó di èèwọ̀ láàrin ara wọn tí nǹkan máa ń jẹ́ èèwọ̀ pé òun ò lè fẹ́ ara wọn mọ́ àwọn ọmọ ìyá rẹ̀ tí wọ́n já ọmọ ìyá nínú breastfeeding wọn ò lè fẹ́ra wọn àtàwọn àdájọ́ tó lọ́mọ ó ní mẹ́wàá làwọn máa ń kà tẹ́lẹ̀ ó ní ṣùgbọ́n ti parẹ́ bí xọ́mùtì rọ́bọ̀t ó ti di márùn-ún súnà ti parẹ́ láàrin yìí náà ó tún láwọn àdájọ́ kan o èyí tó ṣe pé alukoran kọ́pa alukorani kọ́pa ìdájọ́ tó ṣíwájú lẹ̀ pẹ̀lú ayé alukoran alukur'an kò pa ìdájọ́ tó wà nù súnà kò parẹ́ súnà kò pa ìdájọ́ tó wà nínú alukur'an rẹ̀ kó wa mú mi wá eléyìí náà agbami kan ní inshàlá ta'ala ó ṣe ṣe kí a tẹ̀síwájú lórí tó ní ṣe pẹ̀lú àyà yìí tó ní ṣe pẹ̀lú ìdájọ́ yìí ọ̀rọ̀ anasakh abala tí ó kẹnu díẹ̀ ni lọ́dọ̀ àwọn olùmọ̀ àtàwọn àpèjúwe nínú Al-Qur'an ó ṣe ṣe nígbà míì káwọn olùmọ̀ gan wọn mọ̀ wò ṣé àyà yìí àyà náà sùkúù lápè mi àbí orúkọ míì gẹ́gẹ́ bí àyà tó ṣàlàyé pẹ̀lú. àwọn tó bá ní kápá nínú yín fídíyàtú tọ́ámì mìsíkì tó wá sàlàyé nípa ọ̀rọ̀ àwẹ̀ pẹ̀lú yọ̀ǹda lọ́à bẹ́ẹ̀ náà ni àwọn àpèjúwe míì tó wá wípé tẹ́ bá fẹ́ bá nàbí sọ̀rọ̀ fàkọ́dìmọ̀ bẹ́yìn náà yẹ́dẹ́ iná jẹ́wọ́ kún sọ́dàkọ̀ bákan náà nítọ́ ṣẹlẹ̀ ti pẹ́ nípa tí ń jẹ́ káyìn ìdájọ́ kan ò síwájú kí ìdájọ́ kan wá wá lẹ́yìn rẹ̀ kó wá parẹ́ kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o nínú ọ̀rọ̀ ọlọ́run ó ti wà tipẹ́ kódà nu àwọn àpèjúwe ẹ̀ anábì ádámù alayhi salam ṣe báwọn ọmọ rẹ̀ tẹ́lẹ̀ ọmọ rẹ̀ gangan ọkùnrin ni ó fẹ́ obìnrin ọkàn jẹ́ pé bí ìbejì ìbejì ìbejì ní bí àwọn ìbejì tán bá wáyé pọ̀ ni wò lè fẹ́ra wọn ṣùgbọ́n ẹ̀gbọ́n níbi eléyìí yóò lọ fẹ́ àbúrò níbi tọ̀hún ọmọ ìyá kan náà ni wọn ọmọ ìyá kan náà wọn bá kan náà náà ń fẹ́ra wọn ṣùgbọ́n gbà tó yá kí lè padà ṣe ọ̀padà di píparẹ́ tó kò gbọdọ̀ ṣírú ẹ̀ mọ́ ó ṣẹlẹ̀ láyé anábì nọ́ọ̀fù nọ́ọ̀fù alayhi salam lẹ́yìn ìgbà tí ọlọ́wọ́n ọba là gbogbo ẹranko nígbà náà gbogbo ẹ̀lẹ́tọ́ kó di pé àwọn àdájọ́ kan padà wá nínú àwọn àlùmọ̀ mi tó sọ àwọn nǹkan ní ìdèwọ̀ pé ẹ gbọ́dọ̀ jẹ ilé yìí mọ́ tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló rí láyé àwọn Bani Israila àìmọye nǹkan míì tó lẹ́tọ̀ọ́ láyé Yakub tọ́lọ́n padà sọ́déwọ̀ láyé Nabiyullahi Musa fi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí nǹkan kan tó strange nínú agbára Ọlọ́run pẹ̀lú kó ṣe eléyìí bí kò ṣe pé ó yẹ kéèyàn tún kọ́ ẹ̀kọ́ torí ọba ṣe sọ pé ala kulli shay'in qadir tọ́ kéèyàn wá ronú kó sinú rò wípé tí eléyìí tábà ti lélẹ́yìí ṣẹlẹ̀ ó mú pé nǹkan yìí ò ibi táwọn Yahudi àti gbogbo àwọn tó nírú rò rí ibi tá ti ṣe. àdánù rẹ̀ o níbi ìròrí láti fi mọ̀ wípé n ti ń jẹ́ olúwa sọ̀dájọ́ kan kalẹ̀ pẹ̀lú ayé àkọ́padà tún pa á rẹ́ ọlọ́run ní òun ní kápá lórí gbogbo nǹkan lahu mulku samawati wal ard wa ma lakum min dunillahi min waliyyin wala nasir naktafi bi hadha al-qadr insha Allah ta'ala ó ṣeé ṣe ká tún dára dúníwọ̀n bá a.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 Yeah.